ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí tàbí ẹ ní ìpolówó ọjà tí ẹ fẹ́ gbé sí ọ̀dọ̀ wa ní tẹlifíṣàn Orísun ẹ wo WhatsApp nọ́mbà tí ó wà ní ìsàlẹ̀ mú máwòrán yín yìí ẹ pé a ó sì dá yín lóhùn lọ́gán. àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re sọ wípé Yorùbá ṣe àṣeyọrí púpọ̀ nínú ìfẹ́ àti ìṣọ̀kan fún ìdásílẹ̀ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ẹ jẹ́ kí a ẹgbẹ́ afẹ́nifẹ́re ti sọ wípé àgbékalẹ̀ àmọ̀tẹ́kùn jẹ́ àpẹẹrẹ ìfẹ́ àti ìṣọ̀kan bí gbogbo yorùbá ti fẹnu kò láti kẹsẹ̀ járí lórí rẹ̀ bí a kò bá gbàgbé pé ní àìpẹ́ yìí ni ìdásílẹ̀ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn wáyé láti lè dènà ohunkóhun tó ní í ṣe pẹ̀lú ìwà ìṣekúpani ìjínigbé àti àwọn ìwà ìgbésùmọ̀mí ní apá gúúsù ìwọ̀ oòrùn lótìtọ́ kí iṣu tó diyán wàhálà ìdí rẹ̀ á máa pọ̀ díẹ̀ láti lè rí ìfọwọ́sí ìjọba àpapọ̀ lórí rẹ̀ ṣe díẹ̀ ṣùgbọ́n ní ojú náà láti mú ètò ìdásílẹ̀ ọ̀hún dúró re ó ní ìpàdé ìta gbangba ti wáyé gẹ́gẹ́ bí a ti mú un wá fún wa nínú àwọn ìròyìn wa láàrin ọ̀sẹ̀ yìí bí a kò bá gbàgbé síbẹ̀ ọ̀pọ̀ àwọn ìfẹ̀hónúhàn àti ìwọ́de ìta gbangba tó mú àlàáfíà dání náà kò gbẹ́yìn ṣáájú kí àwọn ìjọba lè mọ ìrírí ìdásílẹ̀ ẹgbẹ́ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn lásìkò tí tẹlifíṣàn Orísun bá wọn péjọ síbi ìpàdé ìta gbangba ti ìpínlẹ̀ Ondo níbẹ̀ náà ni akọ̀wé yányán ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti wá sọ wípé ó jẹ́ ohun tó dára tí yóò sì fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè yìí balẹ̀ pàápàá àwọn ọmọ Yorùbá bí ìdásílẹ̀ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn yìí ti wáyé àti bí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ti fi ẹnu wọn kò láti rí i dájú wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní apá gúúsù ìwọ̀ oòrùn jẹ́ èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ daindain ní báyìí òye ti fojú hàn gbangba wípé àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ti ṣúgbà wọ́n sì ti ṣe ìtẹ́wọ́gbà fún ẹgbẹ́ àmọ̀tẹ́kùn ní tòrótìbù gbogbo apá gúúsù ìwọ̀ oòrùn pẹ̀lú àmọ̀ràn kí gbogbo wọn rí dájú wípé wọ́n fi òtítọ́ inú ìgbàmọ́ra tọ̀yàyà tọ̀yàyà àti ìṣọ̀kan di ẹgbẹ́ náà mú bí àbádòfin rẹ̀ bá ti di òfin ṣògo rẹ̀ ní kejì. ẹ káàbọ̀ padà ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ ti panupọ̀ fún ṣíṣe ìwádìí lórí àsùnwọ̀n iléeṣẹ́ apínnáka ilẹ̀ nàìjíríà ìyẹn electricity distribution company láti ìgbà tí wọ́n ti sọ ẹ̀ka náà di taládàáni ní ọdún 2013 ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ìjọba àpapọ̀ ti ṣèlérí láti gba ìwé àṣẹ ìyẹn license lọ́wọ́ àjọ disco bí wọ́n bá kọ̀ láti mú iṣẹ́ wọn bí iṣẹ́ kí ẹ̀ka iná mọ̀nàmọ́ná sì rú gọ́gọ́ sí i nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní kété tí ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ ìyẹn federal executive meeting parí ní ilé ìjọba ní ìlú Àbújá ní igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Suhaib sọ wípé pípè fún ìṣèwádìí tó lọ́rìn nípa iléeṣẹ́ apínnáká náà wáyé lẹ́yìn àbábọ̀ ìwádìí ìgbìmọ̀ ti NEC eléyìí tí wọ́n yàn èyí tí alága rẹ̀ sì jẹ́ gómìnà Malam Bashir El-Rufai láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà mú un padà wá sí ilé àti wípé àwọn ọmọ ìgbìmọ̀ náà ló mú àbá ṣíṣe ìwádìí lórí iléeṣẹ́ disco wá èyí tí gbogbo ọmọ ìgbìmọ̀ aláṣẹ ló sì rí ọ̀rọ̀ náà tí wọ́n sì sọ wípé wọn yóò padà wá láti wá jábọ̀ lákòótán Ṣùáìbù ní ìgbìmọ̀ olùṣèwádìí lórí ọ̀rọ̀ iléeṣẹ́ àpínnáká disco tọrọ oṣù méjì lọ́wọ́ ìgbìmọ̀ olùdarí náà láti mú àbá ìwádìí wọn jáde èyí tí wọn yóò kéde rẹ̀ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà láti gbọ́. ọmọ ilẹ̀ Italy tí wọ́n sọ wípé ó ní àrùn kòrónà èyí tó gbé wọ ilẹ̀ nàìjíríà ni wọ́n ti pàṣẹ kí wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ sí ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Fẹ́mi Hamzat ṣe sọ ó ní ọmọ ilẹ̀ Italy náà ló ṣe àbẹ̀wò sí Ewékoro ní ìjọba ìbílẹ̀ Ewékoro ìpínlẹ̀ Ògùn ó sọ eléyìí nígbà tó lọ ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan ní ìlú Èkó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ igbákejì gómìnà ọmọ ilẹ̀ Italy ọ̀hún ní iṣẹ́ àgbàṣe tó fẹ́ fún iléeṣẹ́ kan ní ìpínlẹ̀ Ògùn ó wá ní àmọ́ ìjọba ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí gbogbo ẹni tí ọmọ ilẹ̀ Italy ọ̀hún tó ní àrùn kòrónà bá ṣe ìpàdé kí wọ́n lè ṣe àyẹ̀wò fún gbogbo àwọn ènìyàn yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ arákùnrin ọ̀hún wá láti ilẹ̀ Milan ní Italy ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì bí ó sì ti dé ló gba ewékorò lọ ní ìlú Abẹ́òkúta níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ àìsàn kí wọ́n tó gbé lọ sí ilé ìwòsàn ó tún ní àwọn tí wá ń béèrè ìwádìí lórí gbogbo àwọn tí wọ́n wà nínú ọkọ̀ bàálù tó gbé wá sí orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n lè ṣe àyẹ̀wò fún gbogbo wọn pátá bí a kò bá gbàgbé ìjọba àpapọ̀ ti kọ́kọ́ sọ wípé àkọsílẹ̀ àkọ́kọ́ lórí ààrùn kòrónà wáyé ní ìpínlẹ̀ èkó àmọ́ tí ìjọba ìpínlẹ̀ èkó sọ wípé kò sí ohun tó jọ bẹ́ẹ̀. ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ahmed lawan ti nàka ọ̀rọ̀ sí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera ìyẹn Federal Ministry of Health wípé wọn kò gbáradì tó láti gbégi dínà ìbẹ́sílẹ̀ àrùn kòrónà ní orílẹ̀-èdè Nàìjíríà ó wá ké sí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé nínú ilé ìgbìmọ̀ asòfin náà láti ṣe ìpàdé pẹ̀lú iléeṣẹ́ ìjọba ọ̀hún kí wọ́n lè pàkítí mọ́lẹ̀ bẹ̀rẹ̀ àyẹ̀wò fún gbogbo àwọn tó ń wọlé sí orílẹ̀-èdè yìí láti pápákọ̀ òfurufú àti àwọn èbúté ọkọ̀ ojú omi níbi tí àwọn ènìyàn ń gbà wọlé sí orílẹ̀-èdè nàìjíríà láwàní sọ eléyìí nígbà tí olórí ilégbìmọ̀ asòfin náà asòfin àjàyè burofix nawọ́ ọ̀rọ̀ náà sókè burofix tọ́ka sí àwọn kùdìẹ̀kudiẹ àwọn òṣìṣẹ́ ètò ìlera ní àwọn pápákọ̀ òfurufú àti àwọn èbúté lórí ṣíṣe àyẹ̀wò fún gbogbo àwọn tó ń wọlé sí ilẹ̀ nàìjíríà asòfin náà sọ wípé odidi ọgbọ̀n ìṣẹ́jú ni orílẹ̀-èdè south africa fi máa ń ṣe àyẹ̀wò fún àwọn arìnrìn kí wọ́n tó gbà kí wọ́n kó ẹrù wọn wọn bọ́lẹ̀ wọlé sí ìlú wọn. ó ní ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà nítorí àwọn òṣìṣẹ́ ìlera gan kì í fún àwọn arìnrìn-àjò ní fọ́ọ̀mù kankan láti ṣàlàyé bí ara wọn ti rí lórí àìlera kankan tàbí wọn kò dá pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ boroface ó ní irú èyí léwu nítorí àti ẹni tó láìsàn àti ẹni tó wà lálàáfíà ló ń wọlé láì ṣàyẹ̀wò fún ẹnikẹ́ni wọn ẹ̀wẹ̀ àjọ tó ń ṣàkóso àwọn pápákọ̀ òfurufú ilẹ̀ nàìjíríà ìyẹn Federal Airport Authority ilẹ̀ nàìjíríà fan ti wá sọ wípé gbogbo ètò ló ti tò lórí ṣíṣe ẹ̀yẹ̀wò fún àwọn arìnrìn-àjò láti mọ̀ bóyá wọ́n ní àrùn kan tàbí òmíràn ọ̀rọ̀ yìí ló ti ẹnu olùdarí ìmúṣẹ́ṣe àjọ FAAN ní pápákọ̀ òfurufú ìlú Port Harcourt jáde ìyẹn Alfred Utua ó ní àwọn kò ní fi àyè gba àwọn arìnrìn-àjò kankan láti wọlé láì ṣe àyẹ̀wò ara àti àkọsílẹ̀ irú àrùn tí wọ́n ní ó sọ eléyìí sí ìdáhùn ohun tí ilé ìgbìmọ̀ asòfin àgbà sọ. bí ìdáyàfóni coronavirus ti ń mú ìlà ìlò wà ní àwọn agbègbè ní orílẹ̀-èdè nàìjíríà àwọn lájọlájọ sì ti fi ìdí ọ̀kan nínú ìṣẹ̀lẹ̀ ìkọminú yìí múlẹ̀ báyìí àwọn ènìyàn kò ṣàìsọ ohun tí wọ́n mọ̀ nípa àrùn coronavirus àti láti mọ èrò ọkàn wọn bí a ti gbọ́ láti ẹnu wọn ẹ jẹ́ kí a mú wa fún yín bẹ́ẹ̀ gẹ́gẹ́. ìbẹ̀rùbojo ti ń mú àwọn ènìyàn ní tòró ti bu ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ògùn báyìí bí àkọsílẹ̀ àrùn coronavirus kan ṣe fojú hàn àti bí àjọ elétò ìlera ìpínlẹ̀ náà ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí àrùn yìí nílọ́lọ́ yìí bí a kò bá gbàgbé wípé àrùn búburú asológùndèké coronavirus ló bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè China ní èyí tí ó ti di tọ́rọ́ fọ́nkálé káàkiri àwọn orílẹ̀-èdè ní àgbáyé ọ̀pọ̀ àkọsílẹ̀ ikú ló ti wà lórí àrùn náà ní China àti Japan tó ń ti àwọn orílẹ̀-èdè mìíràn ní èyí tí ó mú kí òfin kónílégbélé wà ní orílẹ̀-èdè China bẹ́ẹ̀ ni wọn kò gba ọkọ̀ bàálù kankan láàyè láti wọlé lásìkò yìí ṣùgbọ́n ní báyìí tí àrùn náà ti wá dé orílẹ̀-èdè Nàìjíríà àwọn ènìyàn kò ṣàìsọ ohun tí wọ́n mọ̀ nípa àìsàn náà ẹ ká gbọ́. Gẹ́gẹ́ bí àwọn um àwọn tó jẹ́ profession nílà ní field yẹn bọ́n ṣe sọ um ààrùn tó lára ààrùn tó ń trend lọ́wọ́lọ́wọ́ nísìnyí ni especially ní all these China country bla bla bla so but ìwọ̀nba tí mo kàn lè sọ ńbẹ̀ ni pé láti lè láti lè protect ara wa láti um gẹ́gẹ́ bí téèyàn bá ń cough téèyàn bá ń wúkọ́ abo ẹnu téèyàn bá ń sneeze téèyàn bá ní kàtà abo ẹnu so then kéèyàn ìmọ́tótó ó ṣe ó ṣe kókó so ìgbà téèyàn bá ti ń fi ògbà àwọn obligation díẹ̀díẹ̀ yìí I think eh, wọ́n ń gbáradì because even sometimes àwọn kan tó máa ń ṣẹlẹ̀ tí àbá tiẹ̀ síbẹ̀ so a máa ń kà ní news ìgbà míì newspaper and all of those things. àrùn tí ò gbóògùn tó ń léni láwùjọ ọba alárùn ṣe ẹ̀dá má jẹ́ ká rí o àdúrà wa sọba alárùn ṣe ẹ̀dá nìyẹn mo gbọ́ ni mi ò rí alágbára ọba tó ní àṣẹ májẹ̀mú mi ò ní rárá a kàn ń gbọ́ ni ọdẹ bíbélì náà sọ pé ayé bá ti ń kọjá lọ táyé bá ti fẹ́ parẹ́ a kàn máa gbọ́ ni kìkì ojú wa la máa fi rí o àwọn onígun coronavirus èmi máa ń pè coronavirus lórí ètò ni torí kì í ṣe corona criminal gidi ni ànídàmú ẹ ṣe o. àrùn yìí nǹkan kan tí mo rí bẹ̀ ni pé ìgbà kan wà a pariwo èdè èdè èdè èdè àwọn tó máa ní máa ní àwọn tí ò ní ní ò ní ní bẹ́ẹ̀ lọ oríṣiríṣi àrùn àwọn àrùn kan wà tó jẹ́ pé tẹ́lẹ̀ láyé àtijọ́ gbà táwa kéré ọ̀rọ̀ èyí tí mo yìí sọ yìí àwọn àrùn kan wà tó jẹ́ pé à ń gbọ́ but bá a ṣe gbọ́ yẹn tó bá tẹ̀ máa ṣẹlẹ̀ síyàn kò yára pààyàn wọ́n dẹ̀ máa rí ìwòsàn yẹn but láyé táwa wà ń sìn àrùn gan tó jẹ́ àtẹ̀gbúrò ẹ̀rí gan ló sáré pààyàn ń sìn kí ló ń pè ní coronavirus ṣebí àwọn most of eh, àwọn kan tó ń jẹ ló ń kó bá wa mí báyìí but àwa wọ́n dẹ̀ lórí ọ̀fẹ́ láti wọ̀lúwa láti wá ṣe bó ṣe wù wọ́n but àwa ò lórí ọ̀fẹ́ láti lọ bẹ̀ so kọ́lọ́ ń kọ̀ kó wa pẹ̀lú àrùn burúkú tó wà níta ẹni but mi ò mi ò nígbàgbọ́ pé ní Nàìjíríà gbáradì kankan ìwọ́n tó bá gbáradì àti gbogbo àwọn ibi tó wọlé sí tó wọlé sí sìn tó ti ń ṣe èèyàn lé tó ti ń ṣe àwọn èèyàn léṣe pẹ̀ kó kó wáyé bẹ́ẹ̀ for example look at eh, Boko Haram tá ń sọ̀rọ̀ ẹ̀ ní Nàìjíríà bá gbáradì irú bí Boko Haram ti wọlé tó wọlé sílẹ̀ Yorùbá bíbá ìṣẹ́bí náà tí wọ́n ti ń ṣiṣẹ́ tó wọ́n ti ń ṣẹṣọ tẹ́lẹ̀ wọ́n ṣe bó ṣe wọ́n náà sì wọ́n ti wá wọlé sílẹ̀ Yorùbá bíbá yìí ń sìn torí ẹ̀ náà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ àdúrà wa ni pé kọ́lọ́ má jẹ́ kí ó wọlé tọ̀ wá wá bíbá yìí. Ọlọ́run nìkan ló lè gbà wá lọ́wọ́ àrùn yẹn nítorí pé kò sí nítorí bí orílẹ̀-èdè Nàìjíríà ta wà àwòdẹ̀ tí ì àti ìrógùn kankan tó wá ń lò fún coronavirus. lákòótán ìbò ti jáde sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti mú ìmọ́tótó ní pàtàkì pàtàkì jùlọ fífọ ọwọ́ wa pẹ̀lú ọṣẹ láti dènà àrùn corona Sekinat Ọláìdéraju. tó o kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa parapọ̀ láti bá wa wo ìròyìn wa bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé di ọjọ́ òní ti ṣe ọjọ́ àìkú lórúkọ gbogbo àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán Orísun ni a fi ń kí wa wípé ẹ ṣe púpọ̀ ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé àpalára ìgúnpá ni ìyẹ̀ kan bí ẹrù bá pọ̀ jù lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ afẹ́fẹ́ kékeré ló máa ń wọ̀ o tọ́jú ara rẹ ọ̀rẹ́ mi má gbé bùkátà ẹrù ẹlẹ́rù wàhálà oníwàhálà sọ́rùn ara rẹ ju àlàáfíà ara rẹ lọ àjùwà ṣe o tí fi máa di ọ̀la lágbèrè Olódùmarè táwọn máa mú ọ̀tún ìròyìn mẹ́wàá wá sí ojú ìwòran yín orúkọ tèmi ni ṣògo rẹni kejì abiona tí tó fi máa di ọ̀la òun kọ́ a kú ìsinmi òní a kú ìpalẹ̀mọ́ iṣẹ́ ọ̀la oorun ayọ̀ lásùn ó dàrọ̀.